káàbọ̀ padà sórí ètò wa ètò yín Miliki Express ẹ bẹ́ẹ̀ ni orí abala yẹn la wà fún àǹfààní ìtẹ̀sẹ̀ orí ètò Miliki Express lẹ́wàá Ìyábọ̀ Òjó hmm, Ìyábọ̀ Òjó àwọn gbajúgbajà òṣèré ti ilẹ̀ Yorùbá nìyẹn ìgbà tí Ìyábọ̀ Òjó bọ́ sórí ẹ̀rọ Instagram ayélujára lákọ̀ọ́dédé rí pé kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ló bá mọ́rọ̀ ló mẹ́nuba àwọn ìtàn tó ti ṣẹlẹ̀ sẹ́yìn nínú ìrìn àjò ìfẹ́ tí a ní àǹfààní àti mọ̀ nínú àwọn ọ̀rọ̀ tó mẹ́nuba ó mú débi pé ó ní pé ọkọ tó yẹ kó òun wà pẹ̀lú títí di èyí lẹ́ni ìjọ ìgbéyàwó ló ṣèwádìí ní ọkọ yẹn lanu sọ fún pé mi ò nífẹ̀ẹ́ rárá àti rárá torí oyún tó ní òun ni mo ṣe gbà láti fẹ́ gẹ́gẹ́ bí aya ìyẹn ọmọ àkọ́kọ́ ó dẹ̀ gbìyànjú gbìyànjú gbìyànjú kí ní ẹ̀dùn ó bá lọ́kàn jẹ́ ṣùgbọ́n ó gbìyànjú láti rí pé kí gbéyàwó yìí kó di ọ̀kan ṣùgbọ́n ọkọ yóò wo bẹ o ọ dẹ̀ tún ṣe kẹ̀rẹ̀kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó tún lóyún kejì síbẹ̀ náà ọkọ yẹn náà torí ẹ̀ ó sì nífẹ̀ẹ́ ó sì ṣàlàyé àwọn ìwà àwọn ohun tó dojú kọ kó tó di pé òun ọmọ kejì bí gbogbo wàhálà gbogbo ẹ̀ náà ọkọ yóò wo ibẹ̀ ṣùgbọ́n ó wá ní àǹfààní láti wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lé ni pé òun ó dẹ̀ dúró dúró ó dẹ̀ tọ́ ọmọ méjèèjì wọ́n sì wà títí di ẹni eléyìí ọkọ náà gbìyànjú wá láti wá yanjú gbogbo ẹ̀ ṣùgbọ́n ó ní pé òun ti gbéra látijọ́ yẹn òun ò dẹ̀ fà òun ò fẹ́ padà sẹ́yìn mọ́ láti wá máa wò ó pé ọkọ kan tó ń fẹ́ tẹ́lẹ̀ kóun wá padà sọ́dọ̀ ó wá ní pé kọ́kọ́ yẹn máa ṣe tiẹ̀ lọ́tọ̀ kóun náà máa ṣe tiẹ̀ lọ́tọ̀ òun ò dẹ̀ ní gbé ọmọ sá fún ọkọ ṣùgbọ́n ó ní oore ọ̀fẹ́ láti wá máa wò wọ́n lóòrèkóòrè àwọn gist méjèèjì tí mo ní àǹfààní láti mú wá láti orí ẹ̀rọ ayélujára tẹ́ bá dẹ̀ fẹ́ ṣèwádìí ẹ ní àǹfààní láti bọ́ sórí IG láti lọ wò fúnra ara yín lẹ́yìn ìgbà tí mo ti wá máa wọn ilé ilẹ̀ oríwo láfẹ́ lọ jó sí ẹ Pàtóràkì iṣẹ́ mú kan lẹ̀ o ó pè ní lẹ́ńgẹ́lẹ́ńgẹ́ kò yé mi kí ló ń lẹ́ńgẹ́ gan kí ló ń lẹ́ńgẹ́ ohun tó wá ń lẹ́ńgẹ́ yẹn lẹ́nu Pàtóràkì ẹ jẹ́ àlọ́